school mm-hmm. وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك سأصحاب الجحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وليتوكل المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ní òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n twenty eight nínú oṣù Jumada al-Akhira ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kẹ̀dí ní ogójì ìjọba ta níbi sallallahu alaihi wasallam ṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ìṣesí wa túmọ̀ tí ó bá ti káyìn oṣù ni a máa ń fi tafsir sí tafsir al-Qur'an al-Azim èyí tí a máa ń kà fún wa nínú alimisaafu ilmuniyaw fi tahzibi ibn kathir sura ti a dé wọn náà ní sọ́ọ̀tì maida aya kejì láti fẹ́ gbé lé nífẹ̀ẹ́ lánàá ọlọ́run níbi tí ọlọ́run ọ̀nà àlejò láti rán ni létí bìnrin ìmọ̀tẹ̀rù rìsálẹ́tì wal ìsìlámì. pẹ̀lú ìdẹ̀ra tó ṣe fún wa nípa bí o sì rí ànábì sallallahu alaihi wasallam sí wa àti ìdẹ̀ra ìsìláàmù tó ṣe fún wa. Ọlọ́run wa ń sọ nínú àyà lẹ́ni tí ń rí àwọn ẹrú rẹ̀ onígbàgbọ́ òdodo létí ìdẹ̀ra rẹ̀ lé Islam ní òfin fún wọn. tó sì rán òjíṣẹ́ alákọ̀ọ́lé sí wọn àti àlùkáwàdì àdéhùn èyí tí ọlọ́run ọba gbà lọ́wọ́ lọ́wọ́ wọn nípa ṣé ẹ máa tẹ̀lé ànábì ẹ máa fún látìlẹ́yìn ẹ máa rẹ̀ lọ́wọ́ ẹ dúró tẹ̀sí rẹ̀. ẹ kò mú títí gba àwọn èèyàn ẹ ti gbà tẹsẹ̀ ọlọ́run bá wá ń sọ nínú àyà yẹn wípé wàtúkúrú ní mọ́tà lọ yàrá ètò wà mí sáfà lẹ́bí wà sáfà èyí tó ṣe léyìn lórí àti àlùkáwà ní èyí tó ṣe wí pé wá sá kọ̀ọ̀kan bìhí tó ṣe kó ti gbà lọ́wọ́ yín kí lálùkáwà ní náà èdè kò ní tó ń sẹ́mi náà wà á tọ́ àná tẹ́ ẹ sọ wí pé àgbà àgọ̀ á sì tẹ̀lé wọ́n lé lẹ́yìn ní àlùbẹ́yà àtúnlẹ̀ tí kánú yorùbá yẹ̀hún náà lè ha rasulillah òun ní alùkáwàdì kánẹ́bì sallallahu alaihi wa sallam tó máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn nígbà tí wọ́n bá di mùsùlùmí. gẹ́gẹ́ báwọn náà ti máa ń sọ ọwọ́ àti hadith Ubadata bin Samit radiyallahu ta'ala anhu. ó ní. إذ بايعن رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في منشاطنا ومقاولنا وأثرت علينا وألا ننازع وألا ننازع الأمر بيعنا نيجي أنتم للنبي لا نكواني aba nẹbi salukawa ni alasamu iwọtọ a máa gbọ́ ohun tó bá sọ a sì máa tẹ̀lé fíìmọ̀ ìṣọ́pù iná nígbà tára wa bá yá mọ̀mọ́kìrọ́ iná àbínú wa ò dùn wọ́n yìí pé wa àtàsìkò ọ̀run wa wà á sára lẹ́yìn náà kódà a tún rí àwọn àfọwọ́ lágbára lójú tí wọ́n a máa gbọ́ a máa gbà nígbà tí wọ́n bá ti pàṣẹ ẹsẹ̀. wàhálà nùnà sí àkùrọ̀ àhàlà. àwọn tó bá ní àṣẹ tó ń darí àlámọ̀rí àní bá fa ọ̀rọ̀ wọn ká máa sọ wípé àfẹ́ àgbà àní ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba àdìgbà aláwọ̀ sọ wípé ọmọ alágbèmọ́lá tó omi inú rẹ̀ bí láyé ọ̀rọ̀ tó lè yàdì àrùn kò lè tó omi inú rẹ̀ ọ̀bì kò ọ̀kọ̀dé akásá bí sàásà kò ń tó mọ̀ mìíràn kí ni sèyí tí ẹ̀rí nígbà tó tọ́lọ́ ọba àti pé òjíṣẹ́ kẹfẹ̀rẹ́ yẹ̀dẹ̀ ọ̀hún fún ó ń pè yín kẹ́lẹ́ nígbà gbọ́kẹ́lẹ̀ dàáyé ó sì ti gbàlùkáwà ní iye tẹ̀ bá ti gbàgbọ́ lódodo wọn ni wọ́n sọ yín pé eléyìí ń jẹ́ ìrẹ́nilẹ́gbẹ́ fún àwọn Júù nípa àlùkáwà ni èyí tọ́lọ́ wọn bá gbà lọ́wọ́ wọn wípé sẹ́sẹ̀lẹ́ tà nẹ́bí sallallahu alaihi wasallam sẹ́lòfin rẹ̀ báyìí ni Ali ibn Abi Talha ti gbẹ̀gbà wáyé látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ọlọ́wọ́ bá sọ wípé wattaqullaha. wattaqullaha inna Allaha alimun bima tasna'un. torí bẹ́ẹ̀ ẹ páyọ̀ ọlọ́wọ́ bá eléyìí jẹ́ ìkàn nípa àti ìṣelúyòkòrò lórí ìdúrímọ́ ìbẹ̀rù ọlọ́run ọba nínú gbogbo òṣèṣì lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wá ń sọ ọ́ di mímọ̀ fún ọ wípé ohun tó ń sọ fúlẹ̀ nínú ẹ̀mí nínú àṣírí ọlọ́run bá ń mọ gbogbo ẹ̀ ọlọ́run ọba ní alámọ̀tán ni bìdá àti sòdò pẹ̀lú gbogbo ohun tí ń bẹ nígbà àyà àwọn akúndé bíi ayé àtọ́tẹ̀lé ọlọ́run níyà ayélujára àmọ̀nú. ولا يجرمنكم شنان قوم على ألا تعجلوا تعجلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون آية لك جوي àkọlé rẹ̀ wọn náà ní alamuru biltizami lẹ́hàdìlì àyà yìí ń pani láṣẹ ìtẹ̀ramọ́ ìmáṣedọ́gba kí ni wọ́n ti wọ́n pè ní dọ́gba àmà ìyẹ́wò díẹ̀. dọ́gba òun náà ni kéèyàn gbé dájọ́ lórí ohun tí ń bẹ nínú tírà ọlọ́run ọba àti súnà nábì sallallahu alaihi wa sallam kìí ṣe ìfìlàkàyè lásán dájọ́ òun ló ń pè ní dọ́gba. torí tọ́lá jẹ́ làákàyè lásán làákàyè lè sí pín ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọlọ́run àti súnà nẹ́bí sallallahu alaihi wa sallam ìyẹn ni òní sí pé dọ́gba a tún lè sọ pé òun ni ìwà níwọ̀ntúnwọ̀nsì láàrin al-ifrati wat-tafriti òun ni àṣejù àṣejù àwọn ọ̀kẹ́ onírun àyà bóò ló ti lè jẹ́rùn àyà ìbọ́lọ́run lọ dárun sí bẹ́ẹ̀. wọ́n tẹ̀ fòrí pé ajá pálásì jù lọ́rọ́ wọn yẹn náà tó wọ́n sọ. wọ́n tẹ̀ fòrí pé àti àti ètò. ẹ wá rí dọ́gba nínú ṣẹ̀ríà òun ni ìdúró déédéé lójú ọ̀nà òtítọ́ pẹ̀lú kéèyàn wá jìnnà. tí tí ẹ̀sìn bá sọ bí ọ̀dà tó ti jẹ́ dọ́gba nìyẹn gẹ́gẹ́ bí afọ àlejò rìjáde tó ti ṣàlàyé ẹ̀ wá rí dọ́gba yìí ń tọ́ lọ́la ni pẹ̀lú bí yẹn máa rí ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́pọ̀ lè yí dáńkà yìí kò sí wá lójú kòkòrò ká ṣe dọ́gba wọ́n tún pọ̀ nínú nẹ́bì nínú ẹni hadith anas radiyallahu ta'ala anhu lójútì ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé idha hakamtum fa'dilu bí ẹ bá fẹ́ dájọ́ ẹ ti dọ́gba idha qataltum fa ahsinu bẹ́ẹ̀ bá fẹ́ pàǹkẹ́ padà fa inna Allaha azza wa jalla tọ́lá ọba ọba ọba tó tóbi mọ́ sínú yuhibbul muhsinin ọba dáadáa ni ó sì fẹ́ràn gbogbo ẹni tí ń ṣe dáadáa eléyìí wà nù al-Mu'jam al-Awsat li Tabarani àwọn àhàdíìsì pọ̀ lórí ṣíṣe dọ́gba tó súnmọ́ kápadà tó mẹ́nu bà nínú tafsiru wáyé nínú ẹ̀ òun náà ni hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọn là nẹbi sọlọlọ àìsàlá ń sọ yìí pé ẹni tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù ìjọba ìdàlọ́ kẹyàmà wà àdínáhùn mí ní bùbá kìlì sán tó sì máa súnmọ́ jù tí ó súnmọ́ lọ́wọ́ bá jù níbi tí ó jókòó òun náà ni ìmọ̀ọ́mù àádì ẹni tó jẹ́ adájú tí wọ́n ń ṣe dọ́gba òdì kejì ẹ̀ ẹ̀kọ́ lọ́n kọ́rin rẹ̀ jù yóò sì jìnà sọ́lọ́n ọba ní kùjọ́kọ̀ àwọn náà ní ìmáàmù ja ẹ̀r ẹ̀ńtọ́ jẹ́ aṣáájú òun wá ya olójoro oúnjẹ ẹ̀rí nínú hadithi ní ìtúndí sí afọ anasumuwa radiyallahu ta'ala anhu wọn lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó mú àwọn nǹkan mẹ́ta mẹ́ta kan wá ó mú àwọn mẹ́ta mẹ́ta kan wá hadithi yìí náà á tún bá nínú al-Mu'jam al-Awsat lìtọ́bárọ́ọ̀nì àdéhùn tó sì gbádùn wọn ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ohun mẹ́ta kan bẹ tó yẹ pé ìparí ẹ̀ṣẹ̀ ní máa ń jẹ́ ohun mẹ́ta kan bẹ tó yẹ pé yẹn máa fi ní ráǹtì ni ohun mẹ́ta kan bẹ tó yẹ pé a máa la yẹn mẹ́ta kan tó máa wà tó yẹ pé parun ní ọ̀jẹ̀ fún yẹn ẹ̀ wá rí mẹ́ta tó máa ń jẹ́ ìparí ẹ̀ṣẹ̀ òun náà ni ìsàlùwàlá pé pérépéré dáadáa fi sàbàrọ́ọ̀tì òun náà nígbà tó tutù bá mú kéèyàn wá sí àlùwàlá kó pé ọlọ́run á máa fi gbàtẹ́rẹ́ fún yàn àti ìsìlọ́rù sọ̀lẹ́wàtì báàdà sọ̀lẹ́wàtì kákìrún dákọ̀ tó máa retí pé rúbọ. bákan náà ọ̀nà kó lò àkùdámi ilà ìjàmà àti ìgbésẹ̀ téèyàn máa gbé láti lọ ìjàmà ọlọ́run àwọn abìgbẹ̀jẹ̀rẹ̀ ẹ̀ wá rí mẹ́ta sẹ́yìn pé yóò ṣe àlékún ránkì fún yẹn ajé tí fún yẹn ga òun ni ìtààmù tọ́ám ìfálà ìníjẹ wà ìṣá òsàlám ìmọ̀ afọ́n sálámù ká wọ́n sọ̀láàtù bíi lẹ́yìnì wọ́n nẹ́ẹ̀sù nìyàmù ìmọ̀ akírun lóru gbà táwọn yẹn sùn. ẹ wàá rí mẹ́ta tó ṣe yí pé òun máa máa la yẹn òun náà ní falẹ̀ àlùfẹ́ lọ́gọ́dọ́dì wọ́n rìn dán kéèyàn ti dọ́gba nígbà tí yẹn bá ń bínú àdìgbà tí yẹn ń yọnu wàlùkọ́sùn fìlìfàtúrì wàlùwẹ́nà kéèyàn tún wà níwọ̀ntúnwọ̀nsì nípa àìní àti ọ̀rọ̀ wàkàṣìyàtò lọ́ọ̀hì tààlà fi sírí wàlẹ̀ àlàníyà kéèyàn tún wà bẹ̀rù ọlọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba. ẹ wá rí mẹ́ta tó lè kó parun báyẹn ọ̀ṣọ́ fẹ́ǹkù tọ́ra òun ni àwọn ohun yẹn tẹ̀lé kéèyàn máa fọ́lù rẹ lọ yóò sọ pé sàwọn lórí nǹkan láti fídíò yẹn kéèyàn sàwọn fídíò yẹn sà ní yẹn bá sàwọn mẹ inú gàdí máa ń pa àyàn lónìí wà á wà mọ̀tàrà àti fẹ́ẹ́nu kéèyàn máa ń tẹ̀lé wà ìjáàbù ìmọ̀ràn ìdí náà fẹ́ àti kọ́mọ nìyẹn jọrọ ẹ̀ lójú àwọn eléyà máa ti kí ni a máa pa àyàn lónìí sábà ń sọ nípa dọ́gba ọdún rẹ̀ rẹ́ ìsìn rẹ̀ yọ̀ dọ́gba kan bẹ tó ṣe wípé dọ́gba dé yìí ó ṣe èyí ó ṣe déédéé yẹn nípa ẹni tó ṣe kó ṣe kéde ọ ẹni tó kéré sí yẹn èyí ó ṣe déédéé nípa rẹ̀ bí ẹni tọ́jà láti á ṣe dọ́gba nípa àwọn èrò ẹ̀yìn á ṣe dọ́gba bóòdì dọ́gba yóò ṣe wáyé. yọ wáyé pẹ̀lú ohun mẹ́rin ohun àkọ́kọ́ ìtìbáyìí mẹ́sùr wàhásìl màásùr ìwọ̀n tí ọba jẹ́ dẹ́kun kó lè pé náà ni ó fọ́ nípa àwọn ẹni tí ń darí ó sì gbé kúrò bákan náà yóò tún máa agbára àti kọ́ máa wá òtítọ́ ìsinra ẹ̀rí ìrẹ́ kejì òun ti dọ́gba tí èèyàn ó ṣe èèyàn ó ṣe dọ́gba pẹ̀lú ẹni tó jù yẹn lọ àwọn adájọ́ ọmọlẹ́yìn bóyá làwọn ó ṣe ṣe dọ́gba òun náà ní ká gbọ́rọ̀ sálà tẹ́lẹ̀ nù ọ̀nà mẹ́ta ni ó gbà wá àkọ́kọ́ nù rẹ̀ òun ni kọjá sí pé yẹn máa ṣàfọ̀mọ́ ìtẹ̀lé yẹn dáadáa ń tòótọ́ èèyàn sì tì lẹ́yìn èèyàn wàá sòdodo nínú ìfẹ́ yẹn dọ́gba èyí tó yẹ kó ṣe mọ àtìpá ìhìn pẹ̀lú àwọn ní ẹyọ ọjà akẹgbẹ́ ọ̀nà mẹ́ta ni yẹn náà gbà wá o àwọn kọ́lé kí yẹn má ṣe bí ẹni fóun jù lọ kí yẹn má má ṣe bí ẹni fóun jù lọ bákan náà ìṣe máa gbà sẹ́mi àtẹ́jọ́ èmi àtẹ́jọ́ wà nú ẹgbẹ́ mi lè ṣe tọ́lá ẹ̀gbọ́n kì í sábà wu ẹni ní ìrìnjọ́ rìn ìdájọ́ jálájọ́ rìn ẹgbẹ́jọ́ ni wọ́n ṣe àtúmọ̀ àti bí pọ́ga ni ọ yóò dìjà bákan náà kéèyàn tún jìnnà sí ìdílàlì yàní ìṣẹ̀ra wọ́n sọ yìí pé yẹn máa ṣe bí ẹni pé ọlá kan ń bẹ bákan náà ọ̀kẹ́ fúnlẹ̀ ẹ̀dà àti ìkóṣù táró kó lọ́dún yẹn. àwọn oríṣiríṣi àlàyé mẹ́ta lè mú wa nípa dọ́gba tabanika lọ wà nabi sallallahu alaihi wasallam àpẹẹrẹ tó tóbi nínú padọba gẹ́gẹ́ bí Aisha radiyallahu ta'ala anha mo ti fún wa ní àlàyé gba àwọn oníṣẹ́ ló ti fi ọlọ́run sallallahu alaihi wasallam yaqsimu wa ya'dil bí máa ń pè nǹkan láàrin àwọn táwọn jẹ́yàwó ó sì máa ń ṣe dọ́gba ẹ̀rí àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ láwọn dọ́gba oríṣi táwọn ẹni ìṣáájú tí wọ́n ṣe sọ̀rọ̀ níbẹ̀ ni ó ti máa yé wa yí pé dọ́gba yìí nínú tẹ́sí pàṣẹ rẹ̀ ni. òun ló ti wá nù hadith tí abúlé rà mú wa kíkẹ́ àwọn ẹni mẹ́ta kan bẹ̀ tí wọ́n bá ṣàdúrà ọlọ́run ò ní kó àdúrà àwọn fóun ọ̀gbà ẹni àkọ́kọ́ òun ni al-imam al-adil ẹni tó jẹ́ aṣáájú tó ń ṣe dọ́gba àtàláwẹ̀ nígbà wọn bá fẹ́ sinú àtẹ̀ńtà àtàbọ̀sí fún tọ́bí ṣépè fún tọ̀hún. ọlọ́run máa gbé pèpè rẹ̀ sókè ní. dùnúlẹ̀ lọ́mọ́ kódà ìtújọ́ òní di níjọ́ gbé dàlùkìyàmọ̀ wọ́n á fi ẹnu ọ̀nà ẹsẹ̀ mẹ́fẹ́ nìyẹn. ẹ̀rí ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run máa sọ pé bí ẹ̀ẹ́dẹ́ ti pẹ̀lú ògùn èmi ọlọ́run lá àǹsọ̀rọ̀ nẹ́k wọ́n lọ́wọ́ bá àdàṣe. màá rìn ọlọ́wọ́ kódà bí èsè níṣì. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba ìwà ń pàṣẹ dọ́gba ọlọ́run ọba sọ pé yà ayé wọn lẹ́bí náà àmàlú. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون الله ما sọ pé ẹ̀yin nígbàgbọ́ òdodo kúlú kọ̀wá mi nàlẹ́ ńlá ìṣòhádà abilẹ̀kẹ́sọ̀ ẹjẹ́ ni tí yóò dùn pẹ̀lú òtítọ́ ẹjẹ́ ni tí yóò dùn pẹ̀lú òtítọ́ nítorí ìtọ́lọ́wọ́n ọba kìí ṣe nítorí ìtàwọn èèyàn kìí ṣe nítorí tí a gbọ́ ni àbí tí a rí ni ẹ jẹ́ ṣùwádà àmìlẹ́kọ́sọ̀ ẹ jẹ́ olùjẹ́rìí pẹ̀lú dọ́gba ìyẹn ni pé pẹ̀lú déédéé tí ọ̀làbò sínú ọ̀rìnlẹ̀ nínú hadith èyí tí alimọ̀ Bukhari àti Muslim tí wọ́n gbé jáde nínú Sahihayi ìmá látọ̀dọ̀ Nu'mani bin Bashir. àná kọ́ ọ̀rọ̀ mọ̀ṣálà ni hábìlì mọ̀ṣálà. فقالت أمي عمرة بنت رواحة لا أرضى حتى تشهد علي رسول الله صلى الله عليه وسلم فجاءوا ليشهده على صدقتي فقال أقول ولدك نحلت مثله قال لا فقال اتقوا الله واعدلوا في أولادكم. أنه النعمان بن بشير رضي الله تعالى عنه ó ní bàbá mi ta mí lọ́rẹ ó fún mi lẹ́bù ìyá mi amúrọ̀ mi ń sọ̀rọ̀ wáhà ọwọ́ sọ báyìí pé èmi ò lè yọnu sẹ́kùn sí bàbá rẹ fún ọ yìí o tó fi lọ fi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam rí lórí ẹ̀ ọlọ́wọ́ àlọ́ bójúṣẹ́ ọlọ́run pé kọ́ jẹ́rìí lórí yàrá sọ́dà kọ̀tì ìyẹn sàárà mi yẹn. wọn là nẹbi sallallahu alaihi wasallam wa kọjú dá bàbá yẹn tó fọmọ ẹlẹbù wípé akulla waladika ní halitamisla jẹ gbogbo àwọn ọmọ rẹ náà ló fún nírú ẹbùn yìí àwọn ojú rárá o ìjọ Ọlọ́run ẹ ẹ ọdọọrọ bá rí bàjọ àti pé ittaqullaha wa'dilu fi awladikum kèéjì wọn nìkan ni wọn bá rí wọn báyìí gbogbo àlẹ ọmọ ẹbẹ̀rọ ọlọ́run ẹ̀sìn dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ̀rí wọ́n ti ọlọ́run wá wí sí pé ní la ashhadu ala shaur èmi ò lè jẹ́rìí lórí àbòsí wọ́n ní bàbá ní bàbá mi bá ọba gba ẹ̀bùn ní padà àti bàbá mi sẹ́rí báyìí ọba gba sádàkà yẹn padà ẹ̀rí ọgbà padà ìmájà gbàgbé pé hadith kan wà sanabi sallallahu alaihi wa sallam sọ yìí pé alaahidu ilahibati ẹni tó bá fún yẹn lẹ́bù tó tún á padà bẹ́ẹ̀ kàlíkàlì ó dàbí ajá ya'udu ila qayyihi tó sẹ́rí lọ síbi èébì rẹ̀ síbẹ̀ wàá lọ́rọ̀ sí rí náà kò rí bẹ́ẹ̀ o a mú ẹ̀rí yìí láti yọ kó ànábì lọ́sọ̀ kéde òun lọ́sọ̀ kejì. sọ́dí òun lọ́sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun ló sì tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún bàbá yìí tó fi lo ẹ̀kọ́ dáńtò sáláńkọ́ yìí ajásípa ayọ̀lé yẹn kó bẹ́ẹ̀ nìyẹn ẹ̀rí náà láti ṣe kí ni o láti fàáyọ̀ àwọn èèyàn máa ń sáàtì ṣe gan o ẹ wo ru àyà tọ́lọ́wọ́n bá sọ yìí pé ìran nẹ́bí sọ fálẹ̀ ọmọ yìí pé àwọn onígbàgbọ́ òdodo sọ fún wọn yìí pé ẹ̀kọ́ tó mi náà ẹ̀mí sọ́ọ́rì ní wọ́n yà ọ́ tó burú jàmù yíṣọ́ tó dúró ayé àtàtì tọ́lá wọn bá ní eré àtẹ́bí sọ fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n rẹ́jú wọn lẹ̀ kí wọ́n sì sọ abẹ́ wọn. àwọn èèyàn bá ní èyí wá ti téèyàn wá lówó ọ̀fẹ́ yà o tí wọ́n máa lọ wojú ìyàwó ni. fàádà àti amọ̀rọ̀ lọ́ọ̀fù tẹ̀lára kan tààrà ìkọ́ gilbásọ̀. àwọn èèyàn bọ̀ yí tí àyà bá wá ọ̀sìn wọn dáàbì túmọ̀ ayájọ súnà lọ. tí súnà bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ rẹ yẹn ó lè ṣiṣẹ́ sà tí ayà bá jẹ ọmọ ọ̀. ike àwọn obìnrin tó bá jáde pé ẹ lẹ́tọ̀ọ́ wọn ò kì í ṣèyàwó yín. ẹ gbọ́dọ̀ ṣe ládùn ló bá sọ̀rọ̀ ń pa wọn. lá kìí ṣe pé oníbùkátà sí àtúnṣe kẹ́tìbà rẹ̀ kọ́ fẹ́fẹ́. ọ̀bẹ̀ pé tó bá fẹ́fẹ́ báyìí fún jábìr rọ̀dí aláfi tàlá àdùn àrùtọ́ wípé sọ́wọ́ ti wọ̀ yá lọ wò ó di àwọn atún awi lọ́rọ̀ tí ọjà ní gbogbogbò gẹ́ ìfẹ́ ìdàkàtọ̀ bá àṣìdókòmẹ́lì mẹ́rin à sẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ bófin sọ̀rọ̀ àyìn ní sàtọ́ àtọ́wá lágbára àníyàn dùrẹ̀ ìlànà yẹ̀dẹ̀ ọ̀hún ìlànà ìka ìhà láti wo nǹkan tó wọn máa pè é bọ̀ títí tí ó fi fẹ́ fàlì ẹ̀ fàlì kó yá ṣe o kó yá ṣe o sáyà wa takùrọ̀ àwọn tẹ̀lé ẹni kẹ́fí béèrè yìí ké ṣé àyàn wa ti máa gbé pé hadith àti Qur'an òun kọ́ntradíkì ara wọn irọ́ pé takùrọ̀ àwọn. inú iṣẹ́ wà fún ìfà sunna òun náà ni pé nǹkan lè jẹ́ gbogbogbò tó ní o ti yọ ọkùnrin ẹ̀yọ́ lé yìí kó ń òun ò sí ń wọ́n fi hàn wípé ẹni tó bá ní mọ̀rádì ó ní èròǹgbà wípé òun tẹ̀sí fẹ́ bá omi sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ à nílò hadith ìgbàdùn lùbá sọ̀rọ̀ á lọ wò. kódà fáwọn ajá sọ pé kóńtù àtàkàbà òlẹ́ ha wíwọ èyí tí mo rí ọ̀tún tó mi mo tún wá lọ sápamọ́ kọ̀rọ̀ tí mo rí padà rí ohun tí ó wù mí lára obìnrin yẹn ọmọ yẹn kí àti súnlẹ̀ tó ni. ó tún lọ sá kọrọ torí èyí tí wọ́n ní kó tún wò yìí tí wọ́n ní kó wò yìí ojú ni àtẹsẹ̀ náà ẹ̀rí tó lálàáfíà ní náà wọ́n ní mo gọ mo gọ sí kọ̀rọ̀ sí ìyẹn ní pé àwọn nǹkan míì tó ṣe kóbìnrin ò lè sí kò lè hàn yàn pé lò pé tá a lọ́wọ́ apàdà wá fi obìnrin gbé ọyá gbogbo ẹ̀ wọ́n fẹ́ kọ́ wa gbé lótó ni torí ibi tó wù mí ibi tó dá sọ bó jìnà jìnà gẹ́ ló wù mí ìyẹn fẹ́ dá wa lálẹ́ ni. ìpè ewu tó ṣe pé àjàtà ń sábà máa ń hẹ̀ gbà mí ní ojú rẹ̀ òun náà ní sì máa ń gbé ọkọ̀ tó ń lọ kọ́ fẹ́ tẹ́lẹ̀ bí ọwọ́ rẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ pàpà jùlọ bí ẹ̀ ní ìdí ẹsẹ̀ o tọ́wọ́ abẹ́yàwó náà tó ìwọ ọmọ pé yọ sẹ́ra àwọn ọmọ pé yọ sẹ́ra ọlọ́run àti àwọn ọgbà àti yóò wá kú báyìí ní ọ̀fẹ́ tó sojú yóyóyó ẹ ó sì mọ̀ níbi ẹsẹ̀ rẹ̀ orí bẹ́ẹ̀ bá rí pé pupa arọ́ ni ó rí níbi kíní ẹsẹ̀ rẹ̀ yẹn ẹ ìwọ lè yí sí bẹ́ẹ̀ nílà yìí ìjásẹ̀ ó rí níbẹ̀ tọmọ yìí fi gbà sí Umar radiyallahu ta'ala anhu tọ́fẹ́ fi ọmọ àlè Umm ọwọ́ asẹ́díẹ̀sì ọwọ́ adọ́wò odidi aláṣẹ aláṣẹ mùsùlùmí ọba kasọ kó lẹsẹ rẹ ọmọdé máa kọ sọmọdé bí omi ẹ mọ máa sọ pé ọsọ bá fẹ́ máa lágbàlagbà ni ọmọ mi ti o ọba ní tí ìbá ta aláṣẹ jẹ ní ìbá fún onígbà náà ọsọmọdé bẹ ọ èèyàn máa sọ pé inú mi tẹ rúru nítorí pa afẹ́fẹ́ ìyàwó náà làwọn àti màálù bọ̀dà màálù bò màálù kílì yẹn lòun ó fẹ́ ní sísá sísá màálù kẹ̀kẹ́ ṣe màálù ọmọbìnrin báwa pè ní sísà sísà kìíní gbogbo padà yí sí owó yọ ọ̀pẹ díẹ̀. wọn bá rí ẹni ní ìbá sọ aláṣẹ náà jẹ ìbá fún onígbàjú ẹni pé súnẹ làwọn yẹn ń tọ̀ bákan yẹn rògbò tí ń sìn nígbà tó já sí pé ojú àtọwọ́ òtó ìyẹn wọ ẹsẹ̀ mọ́ tí nǹkan mi ìbá tó bá wà ọ wà lọ sàpamọ́ fún yẹn ọ sàpamọ́ bóyá àwọn kan ń sọ lẹ́yìn ìkúlé rẹ̀ ó jókòó ọlọ́ọ̀ ti fàájì pẹ̀lú wọn. ìgbà tó bá fẹ́ lọ da omi ọṣẹ tí wọ́n fi fọṣọ nù àwọn ibi tó wù yẹn ó súnmọ́ ọ̀rọ̀ wà níbi ẹ̀yìn ìkúlé ilé wọn. kò ní fi taratara múra tí ó lo gbogbo jìlìbáàbù yẹn tẹ́yẹ́yẹ́ bọ́lọ́ bí a fi kọ́ sí tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ ti rí ní mo ti rí ní ayọ̀ so nípa bẹ́ẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ̀ọ̀kọ̀ takura wọn ayé àtàdé ìdè takura wọn ẹ̀ ń sọ̀tà láti sọ pé wọ́n láyé ẹ̀ tàfàràtà àwọn méjèèjì ò ní yára wọn báyìí hàtà ayẹ́rìndá àlẹ́yà ìlẹ̀lẹ́hàwù táwọn méjèèjì ó fi kó sí tí wọ́n fi wá wọlé bá mi lókè náà níbi abata ìwọ ní òye wàá súnmọ́ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ olùkọ́ wa nù ayé sọ́tún náà hàn yẹn tọ́lọ́ ní àwọn aláṣọ síkírù kalẹ̀ títí súnà ní àdìsí ànẹ́bì sallallahu alaihi wasallam àsọ̀ọ́ka ọlọ́run lóhùn sọ̀ọ́ kalẹ̀ ní o litubayyina lin-nasi ma nuzila ilayhim. kíra ànẹ́bì lè máa fi ṣàlàyé fáwọn èèyàn ìwúdà ń sọ̀ kalẹ̀ fún ọtí sàlùkọ́ àn wọ́n láìlẹ̀ ọ̀hún yẹn tafakkarun sọ́tún náà àlùfọ́tífọ́. àti mubayyanu àti mubayyanu bihi kìláhùmọ́ munazzalat tí wọn bá tún dán sáré ẹni yẹn tí ò sí ní ni sáré nìkan tí wọn sáré sọ. aṣọ pé súnnẹ ṣàlàyé alùpùpù kọ̀rọ̀ánì ni wọ́n ta ṣàlàyé wọ́n ta fi ṣàlàyé kọ̀rọ̀ánì ni ni ọ ni súnnẹ àwa ni gbogbo ẹ̀ náà ń kọ́ sísọ̀kalẹ̀ náà ni kílẹ̀ rí rẹ̀. ọkẹ́ ọmọ yẹn ti fa nílẹ̀ hàwà lẹ́fẹ́ mi mo fẹ́ kẹ̀kẹ́ sí ńlá mọ́lẹ̀ tó wípé àti wọn tá a ṣàlàyé àti wọn tá a fi ṣàlàyé nǹkan gbogbo ẹ̀ náà wà yìí náà ní ọlọ́run lọ́sọ̀ kalẹ̀. ẹ kẹsàn án àbáṣe rẹ ni tí wọn gbà kọ bá dáa ẹni kẹsàn án kẹsàn án ẹni pé tẹ bá lọ sí sọ́ọ̀tù kẹyàmù ọlọ́run sọ pé láàtò hárùkì bíi lìsánẹ́tà lìsáàjàlábì. má sì máa gbé ahùn rẹ lébélébé lìsáàjàlábì sọ́mà wá kẹ́jú pẹ̀lú àlùfáàn. ọ̀yẹ̀ bá kálọ̀. إن علينا واقوم إن علينا جمعه وقرآن. إبهاء ó fi èyí sí àlàyé tàbí sọ̀sálà sí ẹ̀ta ní túnṣe. Allah gbólóhùn yẹn kẹwàá látọ̀dọ̀ ọlọ́run àmọ́ ìmọ̀ọ́nẹ́ fa inda Allah tabaraka wa ta'ala. ó ń làwọn lẹ sọ̀rọ̀ àjà ìgbé kíkẹ́ rẹ̀ àti kíkójọ rẹ̀ àwa ni láàánú kí wọ́n fi kéwòn yẹn léèrè ànẹ́bì lẹ́nu ádàrẹ́ la ó lè gbàgbé rẹ̀ kẹ́kẹ́ ọ̀nídìí bọ́ sáré máa wí ọ̀fẹ́ wáyà yẹn fún ọ. ọlọ́wọ́ ni thumma inna alayna bayani àlàyé bá sọ fún anabi nse yẹn kọ àwa ọlọ́wọ́ ruwa yẹn lọ́wọ́ láti sàlàyé àtàlàyé tá anabi nse fún àyíká ní nse. tọ́tọ́rí bẹ́ẹ̀ wọ́n wọ́n jiyàn ara wọn tọ́ ọ bá ti rí súnnà báyìí ọ̀sẹ̀ fi sàlàyé bóyá Kùránì sọ pé gbogbogbò lélẹ́yìí súnnà lè ní ẹ̀yà ọkọ̀ bẹ́ẹ̀ eléyìí ò sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀sẹ̀ tí kódà ó tún lè mú àwọn nǹkan ẹ̀mí ìwà tó ṣe yí pé ó tẹ̀ jáde yẹn yẹn tẹ̀ ní ìbá nínú àlùkò àn ìyẹn náà ẹ̀kọ́ kan rí tí wọ́n máa jẹ tẹ̀sírí ọ̀hún yàrá jẹ́dí tòun ti bẹ́ẹ̀ náà àgbọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ti wá sọ̀tà lọ́rọ́ jà àwọn kan fún wa ní pàtàkì sunnah nínú Islam kí ni pàtàkì rẹ̀ àwọn tá a bá ní kinní yẹn lọ àlọ́rọ̀ ọjà rẹ̀ sọ́ọ́rì ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó pọ̀ ní orí rẹ̀ torí kéwu ni láti máa tètè fara hàn. tó ọlọ́run bá àbí àdébí sallallahu alaihi wasallam níbi tá a ti lọ nìyẹn wọ́n wá ní sí gbogbo àwọn ọmọ ẹlòkún lẹ́kùn yìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ o àyẹ̀ tọrọ bá rí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run wá àdílò sí awoládìgò ẹ sì dọ́gba láàrin àwọn ọmọ yìí wọ́n lọ sí ọlọ́run wa sọ pé èmi ò lè jẹ́rìí àràjọ o lórí òjòrò ó ní bàbá mi bá sẹ́rí lọlé nùmánù oníbàṣíyọ lójú ọlọ́run tọ́lá ọlọ́ba gba sádàkà yẹn padà sọ eléyìí kí ni ọ a sọ pé ẹ̀rí ni sọ yìí pàṣẹ mi lọ́sọ̀ òun náà ló sì tún sọ yìí pé ni wọ́n bá sẹ́ẹ̀bù padà ajá tó ṣe kí ni ọ tọ́ padà ebi rẹ̀ títún lọ kó jẹ bì ó ẹ wá mú eléyìí ẹ fi ṣe kíni o ẹ fi yọ ọkọ ńbẹ yìí pé ẹ yọ ti bàbá kó ńbẹ pé bàbá ò sí ńbẹ o níbi ẹ̀bùn tó fọmọ ó lè ṣe kíni ó lè gbà padà ó lè lọ mú bàbá kan fàpẹrẹ bú wá fún bàbá pé àlùsọ sálání àpẹrẹ ọgbọnà bí àpẹrẹ níbí ẹ ti fún mi ọ̀rẹ́dì ẹ gbogbo yín kí mo fún lójú ìgbà padà ẹ ti fún mi ọ̀rẹ́dì ẹ gbàgbé parí àdìsí yẹn ẹ bàbá tí bàbá yẹn náà bá tẹ̀ jẹ́ sàkéyì. yóò ní bẹ́ẹ̀ ni àdìsọ́lọ́ lọ́wọ́ na náà ló tún ṣe kí ni ló fún náà náà ẹ̀ na ọ̀rọ̀ òun náà lọ́kọ́ lẹ́kọ̀ọ́jọ́ yẹn náà ó sì gbàgbọ́ yà níbi sọ́lọ́lọ́ àṣàlá ẹni ó sì má dé ìgbẹ́ òun òun nìyẹn òun ti báyìí ó ó sì padà tọ́ba ṣe kó tún sí bá pèsè tó fi padà lànà sọ̀rọ̀ nǹkan rẹ̀ tàbí mo ti ní ẹ bá ti túmọ̀ rẹ̀ fún mọ́ láti máa sọ pé wọ́n ti lójú lójú ànẹ́bí sànẹ́bí ò ní sùn ni bí bá lọ sí kọ́rọ̀ yàrá kan yóò jókòó sí wa ẹ mọ ohun tí wọ́n ti ní ẹ bá jẹ́ ológun kí ni ó tòun kò máa jalà wọ́n àyọ́ sọ wọ́n àyọ́ kàn wá ni àwọn yẹn ti sì kọ́rọ̀ kọ́rọ̀ wọ́n àyọ́ kàn dé lórí ẹ̀ ẹ̀rọ jọ́ta ànẹ́bí sallallahu téèyàn báyàwó ṣe fẹ́ kó tó máa lọ wí bó tó bóró káàkiri ìrọ̀lọ́ àbẹ́yìn náà máa ń ṣe à àwọn sọ̀hábà a máa ń ṣe bẹ́ẹ̀ o a máa ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀rí pàápàá kan lọ gbé àwọn kankan bẹ́ẹ̀ tó já àrọ̀ ọmọ àwọn èèyàn ti máa ń fojú rí nẹ̀ rẹ̀ tí èdè kọ́ lọ dọ́dọ́ tí wọ́n náà wá sàlẹ̀ ibi tí ń ṣe ọ́ ìwọ́n kan ṣe bó tó bóró ká òní ìlágbára gan àbí òní ọ̀dà tó wá lọ wíwòròwòrò káàkiri òjijì ọlọ́run àbárẹ́ bí máa ń ṣe bẹ́ẹ̀ láàrin ẹni pé wàá yìí ń sọ kì í sáà ṣe ń sọ kó tó ń hẹ̀ sábí àárẹ̀ bí ń ṣe bẹ́ẹ̀ láàrin òjijì ọlọ́run a máa ń ṣe o ẹni tí máa ń ṣe ọmọ àdàbí àpẹẹrẹ àti sáání ọkùnrin àti obìnrin tí wọ́n múra wọn gbá múnikẹ́ni níta gbangba lójú táyé. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń pàṣẹ dọ́gba yìí pé ká dúró mọ́ ọlọ́run wọ̀lá ẹjẹrẹ mọ́ ní kúrúṣọ́ ní àánú kọ́wọ́mí àlá aláṣẹ àdìlú. ọlọ́run ọba ní ìkórira àjọ kan wọ́n má gbé yín lórí àìní ṣe dọ́gba fáwọn ènìyàn ìrìn ẹ ṣe dọ́gba ẹ ṣe dọ́gba pẹ̀lú wọn kọba àjọ rẹ ẹ ṣe dọ́gba pẹ̀lú rẹ kọba àjọ ta ẹ ṣe dọ́gba pẹ̀lú ọ̀tá ìṣedọ́gba yìí òwà akọrọbù lè takuwa òun ló súnmọ́ ìpayọ Ọlọ́run ọba ìyẹn ni pé ṣíṣe dọ́gba yìí ló súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba ju kí ẹ má ṣe dọ́gba lọ ọlọ́wọ́n bá sọ wípé wọ́n tẹ̀kù lọ́hà torí bẹ́ẹ̀ fáyọ̀ ọlọ́wọ́n ọba iná lọ́hà kábírún bí máa tẹ àmàlò tọ́lọ́wọ́n ọba ní afúnni níròyìn nípa ìwọ̀n tẹ́ ẹ bá ń ṣe níṣẹ́ ìyẹn ni pé a sì sẹ́yìn lẹ́sẹ̀ lórí ohun tó ti mọ̀ nínú sẹ́yìn sẹ́yìn náà sì mọ̀ tó bá jẹ́ rere ẹ gbà dáadáa wọn bá sì jẹ́ lábúrú ajá tí kò sì kejì náà lẹ́gbà wọ́n lè torí ọlọ́run ti sọ nínú àyà tọ́tẹ̀lé ọlọ́run ní wa'ada Allahu alladhina amanu wa 'amilu salihati lahum maghfiratun wa ajrun 'azim. الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. Ọlọ́run ọba ló ń ṣe àlùkáwàlì fáwọn onígbàgbọ́ òdodo tó ń ṣiṣẹ́ rere làwọn mọ̀ fírọ́dún àforíjì máa jẹ́ sí wọn nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àti ládàá tó tóbi ládàá yẹn náà ní àlùjánnà tó ti kọ́ máa wá láti bí ìkẹ́tọ́lọ́ ọba máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ láyà náà ìlú náà ha ti àmọ́lì yìí wọn ò lè rà àlùjánnà yẹn pẹ̀lú sí ọwọ́ wọn àmọ́ pẹ̀lú kẹ́tọ́tọ́dọ́ ọlọ́wọ́n bá wá àti àjò lọ́ọ̀ ká tẹ̀ pé ewu tí ó mú ni rí kí ọlọ́run ọba òun ní iṣẹ́ táwọn èèyàn ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti gbé iṣẹ́ kalẹ̀ gẹ́gẹ́ bí okùnfà láti fi rí ọlọ́run láti fi rí ọlá ọlọ́run láti fi rí àmójúkọ ọlọ́run láti fi rí ìyọ́nú ọlọ́run ọba gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá òun ló ní ọlọ́run lọ́lọ́ pẹ́ ló ní ìdẹ̀ra ọlọ́run wá ní ọ̀lẹ́dí náà káfàrú ọ̀kánsábù bí àyà ti náà. ọ̀lẹ́dí náà káfàrú ọ̀kánsábù bí àyà ti náà. ọlọ́run bá ní ẹ̀wá rí àwọn aláìní gbàgbọ́ tó ṣe pé wọ́n pe àwọn àyà wa wọ́n pè nírọ́ ọlọ́run ní òlẹ́ ìka asámù níjẹ́ fíìm ẹni náà jẹ́ hímù ni wọ́n eléyìí náà tún wà nù dọ́gba ọlọ́run ọba. eléyìí èyí ṣe tó ń fẹ́ nìkan tó ń jẹ nìkan yà tó ń fẹ́ nìkan nìkan má jẹ́ ọjáde lẹ́nu rẹ o dọ́gba lọ́jẹ́ látọ̀dọ̀ ọlọ́run bá ẹni tó ṣe fún oúnjẹ ọlá látọ̀dọ̀ rẹ̀ ẹni tó jẹ níyà bí àwọn aláìní gbàgbọ́ yìí ìyẹn náà ń jẹ́ dọ́gba látọ̀dọ̀ ọlọ́run ọba àti ọgbọ́n rẹ̀ àti ìdájọ́ rẹ̀ tí ò sójoro ń bí kò sí pé ni àṣepé àyà mi ìdáwà tó fẹ́ mú káfù àìdèlè kò fárì anil mùsùlùmí na ni'matúmínà wọn bá ti ká ọwọ àwọn kèbèrè ró tí ó fi lè kóṣù dábàá àwọn mùsùlùmí ìdẹ́rẹ́ àbátúlélẹ́yìn náà jẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá wá ní ayuha alladhina amanu zukuru ni'matallahi نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم وكف أيديهم عنكم واتقوا الله ọlọ́run bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo kòró ní mọ́tà lọ́ọ̀hìn àlékún ẹ̀rẹ́ ti dẹ̀rọ ọlọ́run ọba tó ṣe lẹ́yìn lórí ìdí hàmà kọ́ọ́mú ayébùsọ̀ pò ìlẹ́yìnkún àìdíyà hàn ọ́ nígbà tí àwọn ìjọ kan tí wọ́n gbèrò láti náwó ọjà sí ọ̀kẹ́fà àìdíyà hàn ánkó ọlọ́run ọba wa ká ọwọ́ wọn rọ́ọ̀ abdulrazak ọgbẹgbà wa látọ̀dọ̀ jábìr wọn là nẹbi sallallahu alayhi wa sallam nẹzala manzila ọsọkalẹ sáàyè kan. àwọn èèyàn wá pín yẹn ni pé wọ́n túká síbi àwọn abẹ́gi tí wọ́n ń wá ìbòjì lábẹ́gi yẹn. ẹ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ nǹkan ẹ̀já rẹ̀ mọ́kì ó fi kọ́ bí igi. رسول الله صلى الله عليه وسلم فأخذه فسله. ẹ̀rí bí lọ́wọ́ kò ká ṣe dé nìyẹn ọba lọ rí ìdá tó jíjẹ ọlọ́wọ́ bá gbé kọ́gi ọwọ́ amú ìdá yẹn ọwọ́ atọ ọ̀nà ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ dáadáa. bó ṣe kọjú dá nẹ́bí nìyẹn sallallahu alayhi wa sallam. wọ́n ti ta lẹ́nu tí ọkọ̀ fún ọkọ̀ fún rẹ̀ ànẹ́bí tí òní ṣe ń sọ nídà yìí pa báyìí. tọ́ba ti wọ́n kọ́ àwọn ìgbà tẹ́mẹ̀rẹ̀ òjò ń lo ìmọ̀ọ́nì dáadáa ọ̀pọ̀ ọlọ́run tó dán yẹn yẹn. ọ̀run aṣọ pé dákùn ni dákùn má bínú níbi tí nǹkan ti gbóná girigiri fà ẹni tó ti mú bọ̀ kọ́ kọ́ọ̀kì ẹ̀ lógún. àwọn àtàlẹ́ mi máa ń yí oníbọn olóòótọ́ sì ń bẹ̀ lọ́wọ́ ìwọ̀n òkú kẹ̀kẹ́ lọ wọ́n ní ah, ọ́fíìsà ó lè fìbọn ìdọ̀bálẹ̀ ìwé afẹ́ ah, ìfìbọnlẹ̀ ìdọ̀bálẹ̀ ni ìbọn tẹ̀lé wa yìí nǹkan. àdébì sallallahu alaihi wasallam ní Allah azza wa jal ní ọlọ́run ní ọba wọn ọba tó tóbi ní ọkọ̀ fún ọ wọ́n lọ sẹ́ẹ̀ méjì sẹ́ẹ̀ mẹ́ta tí ń béèrè pé àbọ̀ ọmọ ohun tí ń bí ọjà níta lé òní má pa onídàpá. àkàrùn sálá ni mo mọ ohun tí mi wí àlọ́ lòun ni. wọ́n ní bílábà yẹn ṣe rí i pé ìdá búbà ni ìdá tó wù mú lọ́wọ́ yìí. ṣáàbù àbí ìgbà wa mi sọ pé wọ́n ní ìdà yẹn bá bọ́lẹ̀ ìgbà nẹ́bí wa bò ó ń bọ̀ wá ìgbà nẹ́bí wa bò wá sọ pé tani ọkọ̀ fún ọ náà tani ọkọ̀ fún ọ bàbá ni ah mú dáadáa ọ̀sẹ̀ mọ̀ pé nígbà tó wọ̀n ọmọ lọ́wọ́ jẹ jẹ́ni bí ó mú dáa yẹn dáadáa ìṣẹ̀lẹ̀ yìí ànábì wa ké sáwọn sọ̀hálà ọwọ́ ah, afún ah, ah, wọn nírò ìhun tó ṣẹlẹ̀ láàrin òun àti lábáwọ̀ oko yẹn. ó sì jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí. kò sì jẹ́ bí àtẹ̀. wọ́n ní máa mọ̀ òrùn báyìí pé ó ní kọ̀tádà yẹn kúrò láwà àtà ó ní máa ń sọ ọ̀rọ̀ báyìí. eléyìí jẹ́ gbà wá kẹ́ńtọ́ tó mú wa. wípé àwọn alábáwá èròǹgbà àwọn ni pé wọ́n fẹ́ pa nẹ́bì tí wọ́n pa ayẹyẹ sallallahu alaihi bí wọ́n ti rìn lábọ́ oko yìí sá nẹ́bì nìyẹn pé kọ́ lọ́ọ́ pa wọ́n ní ibi tí àfàwà tí àfàwà ti máa ń wírú ọ̀rọ̀ yìí nìyẹn wọ́n ní àwọn atúmọ̀ àyà yẹn ìyẹn àyà táǹkà yìí sọ pé nígbàgbọ́dọ̀ أم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم. nígbà tí àwọn ọjọ́ kan tí wọ́n fẹ́ nẹwọ́ ọjà sí ọlọ́wọ́n bá wá káwọ́ wọn rókò ẹ̀mọ̀ wọ́n bá ti sànẹ́bí sùdà wọ́n ti mùsùlùmí sùdà ní òjò wọn sùdà. ọlọ́run wá káwọ́ wọn ró wọn ò rí sùdà sí i wọ́n ní náà lábọ́ oko yìí. láàbà ọkọ̀ yàtọ̀ alóńtọ̀ òun ni wọ́n lórí lẹ́nu sàhíì bẹ́ẹ̀. muhammad bin ishaq bin yasar àti mujahid àti ikrima àtẹ̀ǹdí èsì kan nínú àwọn afọ́n tafsir wọ́n ní fẹ́ ogun subani nígbà tí ó wáyé ní ọdún kẹrin hijrọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àgbọgbárímù òun náà ní ìṣẹ̀lẹ̀ kí ni o bí irun márùn náà àwọn ẹni tí wọn lọ béèrè fáfáà lọ́dọ̀ anabi sọlọ àtàlà ní nàjẹ fún iṣẹ́ Ọlọ́run kó sẹwọn sì fún wọn wọn sì pa gbogbo wọn pápátá wọn á fẹẹ gbé pèpè dídí oṣù kan káwọn yẹ ẹnu wọn sọ wípé mọ̀rọ̀ bọ́ díẹ̀ ẹ mọ̀ pé jọ́dá ń sọ̀rọ̀ nílẹ̀ láti sọ wípé súnẹ̀ làdúrà súnẹ̀ lè pè àbí ẹ ti gbàgbé súnẹ̀ làdúrà súnẹ̀ lè pè bẹ́ẹ̀ bá jẹ́ kéfèé bí ọba kóṣù tàbá kásà tó àmọ̀ náà ìmọ̀ bá tọ́ bá ya kéfèé tọ́lọ́kọ̀ lẹ̀ tá a tọ́ à ó kú kó kéfèé tọ́lá àti kólókó ọba rògbò àti lórúkọ wa ó wá tó lákọ̀ lẹ̀ tá tọ́ à yóò sì gba ọ̀dọ́ torí pé méjèèjì pátá la lè rí kà nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam ayẹni tó lè gbé kẹfẹrí ni wọn gbọ́dọ̀ wọn ọdẹ kó sùdá bàdé sallallahu alaihi wasallam wọn bá tiwọn lọ ní aṣáájú àmọdé fún wọn ìtọ́lọ́ nǹkan fún wọn ní hìdáyà. èyí náà wà wọn ẹni àwọn alálùkùrọ̀ á nìfà wọn ti pa gbogbo ọyí káyíká. àwọn apàdàrí kan nínú àwọn sọ̀hábà tó kù rọ̀bọ̀ wà láyé òun bá sin àwọn ẹnìkan pa nínú àwọn ẹni tí wọ́n ti ní àlùkáwà nípa ànípa wọn. nínú àwọn yahudi ẹ̀ bàbá àwọn sọ̀sálá ni àwọn asálùkáwà ni kó dà kọjẹ́ pẹ̀lú kíni o pẹ̀lú kéfì ni. ìfẹ́ adájọ́ bẹ̀rẹ̀ sílẹ̀ ní Madina àwọn àlá ń darí ọ̀rẹ́ kúkú sàrùn yẹn darí ńgbà tẹ̀ mọ́ lọ́wọ́. àní kóṣù tabara àní jàǹbá nípa ìṣẹ̀lẹ̀ yẹn bó ti lé tó bí ẹ̀ ti kí àwọn míì mú ní ẹ̀ tó bá yẹn ju wọn. ìṣe ọlọ́run wa lọ dúnadúrà yìí pé tòkílẹ̀ fẹ́ gbá akutila nípa yẹn láàrin ara gẹ́gẹ́ bí ìràpadà ẹni. láàrin ibẹ̀ ni wọ́n ti gbèrò láti ṣe òjíṣẹ́ ọlọ́run ọba lé ìbòjì sallallahu alaihi wa sallam.

ووكلوا عمرو بن جحاش ẹni tó sì rẹ́ nìyẹn pé kọ́ lọ yanjú ọ̀rọ̀ yẹn. wọ́n wá ẹni yẹn ni pé ìgbà tó wá ṣe tí wọ́n rí pàṣẹ sọ́lá ti wà ń kalẹ̀ wọ́n wá gbéṣẹ́ fún olórí burúkú ìyẹn amúrò bọ́lù jàhásì òun ni kó gbé òkúta rìbìtì ni pàṣẹ sọ́lá bá jókòó náà. kójú olólórí. ẹ o ìkànnì wọn sì kìlọ̀ fún wọn pé a ẹni tẹlẹfẹ lọ ju òkúta lé lórí bí ọmọ njẹ ọsọ fún ọsọ fún wa <laughs> ó sì rí bẹ́ẹ̀ lọ́padà wá di méjì mi lù padà lọ bá débi sọ́lọ́lá àtàlágbé ọ̀ ní jókòó bẹ́ẹ̀ ni o kí ló dé àlọ́ òde jókòó bẹ́ẹ̀ ni. ọ̀daràn kẹ́ ń bẹ lókè sí làágùn yọ̀bọ. wọ́n ní torí bá fi sọ áyà kalẹ̀ ọlọ́run ní ayọ̀hálẹ́bí na àmọ́nú bìkúrú ní mọ́tà lọ́ọ̀yì aláìkùn. àní ẹlẹ́tì dára tọ́lọ́wọ́ bá fi fún yín. nígbà táwọn ọjọ́ kan tí wọ́n gbèrò láti náwó ọjà láti náwó ẹ̀sìn ọlọ́run bá wá káwọ́ wọn ró. torí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run ọba. tọ́lẹ̀ nìyẹn òótọ́ bá páyọ̀ ọlọ́run tẹ̀sí máa tó ní a sọ níbi láburú èèyàn. ẹ̀rí. bí wọ́n ti padà pa òjíṣẹ́ ọlọ́run ọba aláṣẹ̀mí sallallahu alaihi wasallam ní kókó lọ́dọ̀ wọn ọlọ́run pa aláṣẹ kókó lọ́dọ̀ wọn àwọn eléyìí ò ti bá fún òde bá tù. tóbi já pé bẹ́ẹ̀ lọ́yìn ìwọ lọ́rẹ́ o jù àti kọ́ríyó pàṣẹ à tight friend rẹ ni kìrìsìtẹ́nì ó ní làákàyè ni. táìsì wo òun dáa jẹ́ sókòtò àwọ̀ kiri yó òun lọ́rẹ́ ẹ̀ wọ́n fi jàmbá. ẹ wà nísòsò sáláwù sọ pé gbólógbó ọba òfò nípa nígbà bá rodò ẹ máa wà kẹ máa kẹ máa gbádùn lábẹ́ ìjọba Islam káà sọ pé ẹ máa ń pàtẹ́wọ́ yín tẹ̀ ń sápá lẹ́lẹ̀ sí Islam ẹ bá tún sọ kọ́kọ́ lẹ̀ sí ọ̀tọ̀ ọlọ́wọ́ wa ní ká nísòsò sáláwù kókó bẹ́ẹ̀ ó sílé mọ́ wọn débi pé ọ̀padà di pé ọ̀padà lé wọn kó lù kódà nítorí rẹ̀ wọ́n ti sọ́tò lẹ́hásírì sọ̀kalẹ̀ àdínú àwọn àfọwọ́tẹ́ sírì yìí pé ẹ lè pe sọ́tò lẹ́hásírì ní sóràtù bàní nàdír torí wọn tó ní í ṣe pẹ̀lú àwọn bàní nàdír ni tí wọ́n jàǹbá lùkáwà nínú gẹ́gẹ́ bí ìṣesí wọn ọlọ́wọ́n bá tó wá fẹ́ sọ fún wa yìí pé kì í ṣàkọ́kọ́ nì wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ láéláé ọlọ́run ní wàlá kọ́ni àkàdá aláhùn mi sáàkọ́ bá ní ìsọ̀rọ̀ ìyẹ́. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وإنزلتموهم وأقرضتم الله قرضا حسنا لو لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فما تقرب بعد ذلك منكم فقد ضل ìyẹn ni pé kì í ṣàkọ́kọ́ nì tipẹ́tipẹ́ ni wọ́n á ti sàlùkáwà ní tí wọ́n ó tu àwọn pàkàtà bíyà jù wọ́n ni tó pera rẹ̀ lọ́mọlẹ́yìn ànábì Musa aleyhi salatu wa salam kọrin yóò wọ́n ní tó pera rẹ̀ lọ́mọlẹ́yà nàbì Ìsá àleyhi sàlátù wa sàlámù àlà nàbì yìnyínà. tipẹ́tipẹ́ ni wọ́n ti sàlùkáwà ní tí wọ́n ó tù tí wọ́n ò ní gbé aya yìí fẹ́ sọ nípa títú àlùkáwà ní àwọn bàkàtà díà òun ni sábà ń sọ pé alikọ́ọ̀lì mílẹ̀ dín alikọ́ọ̀lì sùwàyí ń kéèlà zulmọ̀ náà kéde zulmọ̀ náà kéṣù ẹni tí ò bá lẹ́sìn tí ọba ń sọ wípé nípò nìyẹn pàtàkì ní ẹni ní ni títú àlùkáwà ní àwọn bàkàtà bíyà àti èpè tọ́lọ́wọ́n ọba sẹ́lẹ̀ wọn lórí nítorí pé wọ́n dún àlùkáwà ọba pa àwọn ẹrú onígbàgbọ́ òdodo láṣẹ pé kí wọ́n gbé àlùkáwà ni èyí tó ṣe wípé wọ́n gbà lórí àwọn ẹrú Muhammad. sallallahu alayhi wa sallam ọwọ́ ń pa wọn láṣẹ pé kí wọ́n dúró ti àlùkáwà níyàn lódodo àti ẹ̀rí dọ́gba yẹn ọwọ́ arẹ́ wọn létí àwọn ìdára tó ṣe fún ọ̀yí tó hàn tó pamọ́ àti yí tó pamọ́ nínú mọ̀nà tọ́lọ́wọ́n bá ṣe fún wọn tí wọ́n mú tọ́ tí wọ́n mọ̀ mọ̀nà ọlọ́wọ́ tó bá fẹ́ ṣàlàyé pé bí àwọn kaifa akadul uhudi wal mawasiqi bó o ní gbígbà lùkáwà ní ti rí lọ́dọ̀ àwọn ẹni tó ti ṣáájú tẹ́lẹ̀ ẹ má jọ̀wọ́ o bí àwọn onítìrà méjèèjì bí àwọn yahudi àwọn júù àtàwọn ọkùnrin yóò wọ́n gbà lùkáwà ní wọ́n tu nígbà wọn wá tu ìyẹn ni bẹ́ẹ̀ yẹn má kọ́ sí wọn ẹ má jọ wọn nígbà wọn tó àlùkáwà níyì ọlọ́run jẹ ọlọ́run jẹ wọ́n yíya èpè ìgbéjìnà sínú àánú ọlọ́run ilé wọn tefetefe kó lẹ́nu ọ̀nà tọ́lọ́wọ́n ọba àti lílẹ̀ ọkàn wọn pa láti má rí mọ́nà àti ẹ̀sìn òdodo àti ìmọ̀ tó wúlò àti iṣẹ́ tó da ọlọ́run bá wà ní ọ̀làkọ̀dá akásánlọ́wọ́ mi sá kọ̀ọ̀bá ní ìsọ̀rọ̀ ì ọlọ́run ní pápá màkà díẹ̀ díẹ̀ lọ ọlọ́run ọba ti gba àlùkáwà ní àwọn ọmọ israel àwọn àrọ́mọdọ́mọ yakub. ọlọ́run ní àwa yẹ̀ nínú wọn àwọn aṣojú méjì lálàyé nínú wọn. tani nàkíbù ó ń bọ̀ wá. àwọn náà ní ẹ̀rọ ràfáà olè iná máa ń wí ní kíláàsì ẹ sọ pé àrífù jámù rẹ̀ ní ràfáù ìtumọ̀ rẹ̀ náà ní nàkíbù aṣojú ràfáù aṣojú nípa ìdílé wọn tó ṣe pé àwọn ni wọ́n ṣojú bèlmùbáyà àti nípa ìmánúkáwá ni wá ìgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu àtòjíṣẹ́ rẹ̀ àti tírà rẹ̀. ọlọ́run bá wá ń sọ wípé inni ma'akum. ṣùgbọ́n ká tó lọ Muhammad ibn Ishaq àti ibn Abbas àtẹ̀ntì ẹsẹ̀ kan wọ́n ní eléyìí ọwọ́ ìyẹn ìgbà tọ́lọ́wọ́n bá gba àlùkáwà ní Isra'ila ọwọ́ ayé nígbà tá Musa alayhi salatu tọ́fẹ́ kọjú jàdá àwọn àlìjàbá pìrátì àwọn àjẹnípa wọ́n wá sọ wípé kí wọ́n mú àwọn ọ̀nà kí bù wá ìyẹn aṣojú ẹni tó mọ̀ nípa mọ̀lẹ́bí kọ̀ọ̀kan mi ń kó lè sẹ́bẹ̀ pínlẹ̀ pínbọ́n nínú gbogbo fámìlì ikọ̀ ilé lálá kí nàkíbù máa wá aṣojú yìí irú ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ á ṣẹlẹ̀ àwọn nukọ̀ bá ul ansọ́rì láìlátàlá akọ́bà bíi ti méjìlá bẹ́ẹ̀ yẹn lẹ́la ní sọ̀tọ́lá náà yẹn méjìlá làwọn tàwọn ọmọ ìsirahílù méjìlá nínú sọ̀tọ́lá náà yẹn nínú àwọn fámìlì yẹn ẹja hù dégódégó ẹ̀rí ní ọdún kọkànlá tá a nẹ́bi di ànẹ́bi ọlọ́run nígbà tí islam wà lójú ẹ̀ tí gbogbo ẹ̀ lágbára ń gbà yẹn lásìkò hajj àwọn ẹni mọ́kànlá wá láti bọ̀ láti Yathrib láti Madina níbi tó padà di Madina tó Rasul sallallahu alayhi wa sallam káńpẹ́ ní al báyìí. àwọn mẹ́fà yẹn wọ́n wá mẹ́fà ni wọ́n ìyẹn ọdún kọkànlá sànẹ́bí di ànẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n gba islam. àwọn yẹn wá sọ̀rọ̀ káwá nípa ànẹ́bí sallallahu alaihi wasallam níbi àwọn òmùsẹ̀ rẹ̀ dé ti gbọ́ àwọn ọjọ́ àwọn wá wọn bá délé. wọ́n sì bá lù káwá níyàn jẹ́ pẹ̀lú pé ọdún tó tẹ̀lé ìyẹn ọdún kejìlá dànẹ́bí di ànẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam mẹ́fà lọ́wọ́ alẹ́ sí méjìlá lọ́wọ́ lọ́dún yìí àwọn méjìlá wọn wá ẹ̀rí ṣùgbọ́n àwọn méjìlá tí wọ́n wá yẹn àwọn márùn-ún náà àwọn mẹ́fà àti sí ń bẹ́ẹ̀ wọ́n fi èyí bá àwọn méje ni wọ́n ti kí ni o ni wọ́n jẹ́ tuntun. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni nínú kásírọ̀jì wọn ti wá àfàwọn ẹni méjì péré àwọn ni wọ́n wá nínú ìdílé tó ń pè ní al àwọn ẹni méjì yẹn náà ni kí ni bọ́nù àti bọ́nù àwọn ènìyàn ni wọ́n pàdé ànábì sallallahu alaihi wasallam níbi tó ń pè ní al-Aqaba ààyè ni ní Mùnà bẹ́ẹ̀ ni wọ́n ti pàdé ànábì sallallahu alaihi wa alihi wasallam. tẹ́sí mọ́kọ́ aṣọ bí ẹ̀sìn ṣe kí ni o ó lágbára gbà yẹn kò rọrùn ìgbà yẹn ni àwọn ẹni tí jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ń fi ojú gbiná èyí tó ti padà di tó ti di ìrọ̀rùn gbẹdẹmukẹ fáwọn àníṣe tí ọba wa fi di káwọn sọ̀tà láwùjọ kó lu yọ ọ̀dọ̀ àyè mi ó ní ìdí káfẹ́ ní ọ̀rọ̀ jódẹ́ dáadáa o ní sẹ́ni bá lu káwa nìyẹn alimami bukhari rahimahullah nínú hadithi Ubadata bin Samit radiyallahu ta'ala anhu wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ké sí àwọn ènìyàn pé ta'ala ẹ wá báyìí ẹ wá fún mi lálùkáwà ní ẹ̀yìn bẹ́ẹ̀ dé yìí o ala alla kẹsẹ̀ pé tó wù ìjọba ti dé ọ̀dọ̀ mi lọ́wọ́ kọ́ délẹ̀ sí èsì irú àlùkáwà níbẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ àtẹ̀yìn máa ń ṣe nìyà àwọn oníjà máa dé ẹ̀tíkẹ́tì bẹ́ẹ̀ àbá ni ojú wa lóru ká máa sáré bọ̀ náà ni ọwọ́ adóru o ò lè jẹ́ náà ìlàtò yọjú sí ọ kàmọ́lù tọ́ àní sátìgbà tiwa kì í ṣe irú náà sùn lámú ní báyà àjọ yẹn nìyẹn bí àjọ yẹn òun ni pé ẹ wà ẹ wà fún mi lálùkáwà nígbà ẹ̀ ní fìtẹ́ mi ìkejì ọlọ́run ní ìjọsìn ìkejì wala tasriqu ẹ̀ ní jalè ìkẹta wala tazlu ẹ̀ ní ṣàgbèrè ìkẹrin wala taqtulu awladakum ẹ̀ ní pa àwọn ọmọ yìí déédéé báyìí sọ̀sálásí máa ń gbàlù káà lọ́dọ̀ àwọn tó ń bá láwọn ṣe é jẹ́ lómìnir irú bẹ́ẹ̀ náà ni wala ta'tu bi buhtanin taftarunahu bayna aydikum wa arjulikum ẹ sì ní máa dáadáa parọ́ láàrin ọwọ́ yín àtẹ̀sẹ̀ yín ọmọ

ṣùgbọ́n ẹni ọba dẹ́ṣẹ̀ kankan nù kẹta wí fàáhùn òkìlà tọ́ba ríyà lórí ẹ̀ láyé ń bíbà yìí ìyẹn lọ́ba jẹ́ tẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tọ́ba sì kan tọ́ba yapọ̀ kan náà kẹta wí tọ́lọ́hún bò láti rí ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́hún tọ́ba wọ ọlọ́hún á kọba hu ajẹ́níyà tọ́ba dẹ̀wò amójúgbò àfàwọ̀ ọ̀gbẹ́dẹ̀kùn sọ́ọ́ nínú ẹgbà wa ní afáàdẹ́sẹ̀ ìlálùkà wà ní lórí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn làwọn sọ̀tà láńtọ́sẹ̀ wà sẹ́ni àkọ́kọ́ arìnrìn-àjò ní Islam ta ló tàn Mus'ab bin Umair ọ sẹ́ni ẹ̀yìn pé kó ṣe kí ni o kọ́ máa tẹ̀lé wọn lọ sí Medina láti máa lọ kọ́ wọn lẹ́sìn. ẹ wá rí gbà tó di ọdún kẹtàlá lásìkò hajj báwọn ẹni ẹni tó pọ̀ dé ni ẹ̀ wọ́n jẹ́ seventy three tí wọn làwọn ti di mùsùlùmí ẹrí fábílẹ̀ yìí ti ń bá islam wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ìbáwọ̀ ahmed gbé àdéhùn jáde ní mùsùlùmí dùn ọ́ àdéhùn jáde ọ́ wọn là sọ pé èrè òjijì ọlọ́run àwa ti dé seventy three ni wa òun ní kí láàgbé àlùkáwà ni wa lé lórí òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ alẹ́ sàmà ìwọ tọ́ a tí wọ́n fẹ́ẹ́ ti dé lẹ́sìn nígbà tẹ́ ní máa bọ̀ yìí ẹ máa gbọ́rọ̀ síbi lẹ́nu ẹ máa tẹ̀lé mi o ìnàṣáàtì wọ̀lù kásẹ̀lì ara yín jí pépé dàbí ìkọ́lẹ̀ ń bẹ lára yín ẹgbà ń fi wí o tù wàhálà ẹsẹ̀ kò hì ilẹ̀ ọ̀sùn wọ̀ yóò fẹ́ àṣẹ́ni bí ọba àṣẹ́sì wọ́n yẹ fọ́ máa ké wú. àti tẹ́sù máa wá àgbọ́yé ẹ̀sìn nígbà tó bá sọ̀rọ̀ àdìgbà tó bá rọrùn gbogbo àwọn tá a àti kéwú kò dáa inú àlùkò àti táwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gbà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni pé a máa kéwú a máa gbàgbọ́ yẹ́ẹ̀sì. ìkẹta wàhálà amúrin bíi máa rúfin wọn náà yá nínú ìjà. a fún ẹ lálùkà lórí pé ìpàṣẹ dáadáa ìkànnì pamukar a máa bèbí o. ìkẹrin wàhálà àǹtẹ̀kùmù àǹtẹ̀kùmù fìláhì látàkùdùkùn fìláhì lọ́wọ́ màtàláhì. ẹ dùn ní pàtọ́lọ́hùn. tẹ̀tí ẹ̀ ní wo ewu ẹ léèbu ìkarùn wàhálà antum sururi mọ̀ bẹ́ẹ̀ wá sí lóyún ẹ fún mi pé ẹ mí lọ́wọ́ o ìdá ìkó tí mo bá padà dé. wọ̀tẹ̀mùnà ọ̀hún náà ní ẹ sì tún kọ̀ fún mi níbi ohun tẹ́ ẹ bá ń kọ̀ fúnra yín bẹ́ẹ̀ àtàwọn ìyàwó yín kó ń ru ìyàwó yín kó ń ru ara yín àtàwọn ọmọ yẹn wọ́n lọ kó mo lè jẹ́nà àlùjẹ́nà máa jẹ́ ti yé ni ẹ̀rí àlùjẹ́nà máa jẹ́ ti yé ni sọ níbẹ̀ yẹn wọn lọ sọ sálá sọ pé ẹ ti pọ̀ jù ibi tá à lọ nìyẹn ẹyẹ ẹni méjìlá jáde nínú yín tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ́ méjìlá wọn lọ sọ sálá wa sọ lé pé antum ala qawmikum ẹ̀yin méjìlá yìí àwọn padà ń bọ́ síta lẹ́yìn kọ̀ọ̀kan ni wọ́n sojú ìdílé ẹ̀yin méjìlá yìí o antum ala qawmikum ẹ̀yin lẹ jẹ́ aṣojú ìjọ yìí bima fihim kufala kakafalati al-hawariyin li Isa bin Maryam. bí irú àwọn aṣojú tí wọ́n jáde sáà Nabi Isa alayhi salatu wassalam àwọn hawariyin ẹ̀rí pé méjìlá làwọn ènìyàn náà wọ́n á ní wọ́n fi hàn pé ẹni tó jẹ́ pétrọ̀ wọn òun làdé ní ìyíṣà ìbí náà wá ti di wàrà sọ̀ sí yín náà báyìí o. ẹ̀dígẹ́ ìgbẹ́ bẹ́ẹ̀ ọyẹ máa jáde kẹ máa fìdí ẹ̀ múlẹ̀ pé a gbọ́rọ̀ sí ọ lẹ́nu kẹ máa fọ̀rọ̀ yé rilẹ̀. wọ́n ní ló fi jáde pa padà rí àwọn ọ̀nùkọ̀ báwò àwọn aṣojú àwọn àǹsọ̀rọ̀ yìí ní lẹ́yìn lẹ́tẹ̀lẹ́ àkọ́bá wọn nígbà tá nẹbi sallallahu alaihi wasallam tó ṣe bí àfọwọn méjìlá ni wọn jẹ àwọn ẹni mẹ́ta nínú al-awd tala àwọn ẹni mẹ́ta àwọn náà ni Usayd ibn Hudayr àti Sa'd ibn Khaythama Rifa'a ibn Abdul wọn ni wọn wọn ni wọn tún ní kí Badla Abdul Haytham ibn Sayyahan Ọlọ́run kọ sí wọn. ẹ wá rí àwọn ẹni mẹ́sàn yòókù nínú Khazraj ni làwọn ti wá àwọn náà Abu Umama Ash'ath ibn Zurara Sa'd ibn Rabi' عبد الله بن رواحة أتنجى عبد الله بن رواحة كان صلى الله عليه وسلم أتي جعفر أبي طالب أتي خالد بن آه، آه، بن الوليد خالد الوليد أتي كنو زيد بن حارثة لو تكنو لو غزوة مكة أتي رافع بن مالك بن العجلان أتي البراء بن معرور أتي عبادة بن الصامت أتي الصعد بن عبادة أتي عبد الله بن عمرو بن حرام أتي المنذر بن عمرو بن خنيس رضي الله عنه wọ́n ní káàbù bùnmọ́lì wọ́n ló kẹ́ni dá ọkọ̀ wọn bí orin kan tí yẹn bá fẹ́ ha orúkọ àwọn ẹni yẹn ẹ̀rí wọ́n ní àwọn ẹni yìí gẹ́gẹ́ la nẹ́bí sallallahu wa sallam wọ́n lọ lè mọ̀ àkọ́ dátà wọ́n lè mọ̀ báyà átà alákòbí himlin nàbí yìí àwọn yẹn gẹ́gẹ́ ni wọ́n gbẹnu àwọn ọjọ́ wọn sọ lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wa sallam yẹn àwọn ẹni méjì láì nígbà tára sí ara wa lé àtìgbà tára wa lé àgbà ohun tó wí. ọlọ́run bá wá ní ọ̀kọ́ ọlọ́lọ́hún inni ma'akum ọ̀yà. ọlọ́run bá wá ń sọ wípé àlébi wà pẹ̀lú yín dádájú mi ọlọ́run bá wà pẹ̀lú yín pẹ̀lú sọ mi àti àtìlẹ́yìn mi. a ti padà àwọn ọmọ sọ wípé tí. anabi musa aleyhi salatu wa salam tọ́fẹ́ lọ bá àwọn àlìjàmbá dérọjà ọmọ àwọn olùkọ́ba ó méjìlá nírú ẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ sànẹ́bì sallallahu alaihi wasallam nígbà tí ó fi padà sí Mẹ́dínà àwọn aṣojú méjìlá lọ́wọ́ náà mú nínú àwọn ìdílé méjèèjì àlẹ́ áwùsù wal Khazraj yẹn ọlọ́run bá wá sọ yìí pé àdìmọ̀ wà pẹ̀lú yìí ní máa sọ yìí ní máa àtìlẹ́yìn mi ń yìí làyìn ni akọ́mọ́tò mo sọ̀ láàdà tẹ́ bá fi ń kírun. tẹ́ ẹ ti yẹ zaka. tẹ́ ẹ ti nígbàgbọ́ káwọn ọ̀rẹ́ ń sẹ̀ mi nípa ohun tí wọ́n mú wá nínú wá yìí. ẹ wá ń ṣe àtìlẹ́yìn òtítọ́ fún wọn ẹ sì tún yá ọlọ́run ọba lówó lọ́nà tó da ìyẹn nípa ẹ̀ náwó sójú ọ̀nà rẹ̀ láti fi wáyọ̀ nù rẹ̀. nípa ohun tẹ́ ṣe yẹn èmi náà sì máa pa àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín máa parẹ́ máa bò yín láti rí rẹ̀ bí n sì ní fi bu yín. ọ̀rọ̀ òdìkìlẹ̀ ń lọ́kùn jẹ́ náà ṣe àtọ́jẹ́ bí mi ń lọ. màá sì mú ìwà àlùjànnà tó dọ̀ máa sàn lábẹ́ rẹ̀ gbogbo nǹkan tí ọ̀dà ń gbé kú òfun yìí. ẹni yòówù tọ́ba wá sàn ìdìgbàgbọ́ lẹ́yìn àwọn àlùkáwà ní nínú yín. ọya irúfẹ́ ni bẹ́ẹ̀ ó ti sinna àmọ́ bí tó sọnù sí ọ̀nà tó jì ní bá a pé kò lè gbọ́ ìyẹn ni pé ń tọ́ba ya gba àlùkáwà ní lẹ́yìn tá a ti ta kókó rẹ̀ tá a ti fi rinlẹ̀ rẹ̀ ó jiyàn rẹ̀ ọwọ́ abálùkáwà ní yìí ti bí ẹni tí ó mọ̀ ó ń máa ti ti fi kó lórí ìmọ̀lẹ̀ lọ síbi ìsinna ọlọ́wọ́n bá wá múrò nípa ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ nínú ìdíyàjẹ nígbà tí wọ́n yagbá àlùkáwà níyì tí wọ́n tú àdáwò náà tí wọ́n tú palẹ̀ tí wọ́n lò ọlọ́wọ́n bá sọ pé fọ̀bí máa ń dákẹ́ ní ìmí ìsàkọ̀hún láàánáhùn. Yàrá àwọn ìdí ẹ̀jẹ̀ ọlọ́run ní nítorí títú àlùkáwà ní tí wọ́n tú àlùkáwà ní. A bá fún wọn lé pé ìyẹn ni pé nípasẹ̀ ìtú àlùkáwà ni. èyí tó lọ́wọ́ bá gbà lọ́wọ́ wọn tí wọ́n tu palẹ̀ tí wọ́n lo tí wọ́n fi àlùkáwà nínú ọlọ́run la á fún wọn jìnnà kúrò níbi àánú ìyẹn ni pé á fún wọn jìnnà kúrò níbi òdodo alé wọn dànù kúrò níbi ìmọ̀ràn ìtumọ̀ ọlọ́run bá ní wọn padà lé wọn ò ní gba wá àti ọkàn náà lè kankankan ni. àdáwò tó ń kẹ́ ọ̀ ń gbà tọ́kàn lé wọn a máa wá yí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó yí kó lójú ẹ̀ nǹkan ni wọ́n máa sọ ìyẹn ni pé wọn bàjẹ́ ìyípadà wọn burú nípa ọlọ́run wọ́n wá ń túmọ̀ wọ́n wá gbé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sí ohun tí èsì rògbà tọ́lọ́run ọba fẹ́ wọ́n wá ń sọ ohun tó ṣe pọ́lọ́run ọba ọ̀sọ́ a àmọ́ wá sọ ọlọ́run ọba ń di ọ̀nà tó hàzọ́ mi máa tó kéré bẹ́ẹ̀. ìpín èyí tá a ti rán wọn létí nípa rẹ̀ nẹ̀sú wọ́n pa á sí wọn lọ. ọ̀yà màá ń sọ. ọ̀yà tó bẹ̀rù tọ̀pọ̀ lù wọ́n ilé ọkọ̀ ìrẹsì èmi náà lọ kẹ́ nìyẹn. nípa ọ̀rọ̀ akọ́bàtà mú wa ọlọ́wọ́ ni wọ́n látàzálù báwọn ọmọ ìsirahílù ṣe rí látàtẹ́wá nìyẹn ó ń jàǹbá ni wọ́n. Ìrẹ́ àdébì kẹ látàzálù òníyẹ onígbò tàtọ́lé aláha ìnẹ̀tí nínú irú jàmbá bẹ́ẹ̀ ní ọmọ àṣẹlẹ̀ wọn jàmbá wọn náà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ sí pé wà nẹ́bí ọlọ́run. ìyẹn ní pé tèyẹ wọn á da sí ọ wọn á da sáwọn sábẹ́ rẹ àfàwọn díẹ̀ nu wọn wọn ní ṣe bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ bójú kò fún wọn kò sì wá lónú mímọ́ pẹ̀lú wọn. nínú àwọn sálàfù wọn ní ẹni tó ya pa ọlọ́run ọ̀sọ́nà tí wọ́n lè fi ṣe pẹ̀lú rẹ̀ ju tí wọ́n tẹ̀lé sọlọ́run lára ẹ̀ lọ. wọ́n ní sùnmọ́ ó lè sọ pé àtúgbà ah, tó ń dẹ̀ ti kọ́ sọlọ́run ẹ jẹ́ mi náà sábò sí fún àtúntò náà ìgbà ni ká gbowó rẹ ká ti jàmbá fún ẹni tó ṣe lọ́hùn kò sí ohun tó lè fi bá a ṣe tó kí wọ́n tẹ̀lé sọlọ́run lára rẹ̀ wọ́n dúró ẹ̀ lọ́lọ́wọ́ bá ń sọ fáànẹ́bí pé òní sáláì kì í ṣe káwọn sọ sálà ọlọ́run ti fi hàn tipẹ́tipẹ́ kó ń jàǹbá làwọn ẹni yẹn kó tó gba àlùkárà ní lọ́wọ́ wọn. ṣé àgbẹ̀ wá ti pé wọn ò ẹni tí wọn ti pè ló ń jàǹbá àlùkárà ló láti máa gbà lọ́wọ́ rẹ̀ níjẹ́ òjò padà tún ṣe ẹ bẹ́ẹ̀ ni. torí bẹ́ẹ̀ bójú kò fún ọ kò sì lónímọ̀ pẹ̀lú wọn. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé bọ́yá pẹ̀lú ìṣe bẹ́ẹ̀ ọlọ́run lè fọ̀nà mọ́ ẹni tí ń ṣe dáadáa òun lẹ́ni tó kájú kò lọ́dọ̀ ẹni tó sáyé dá sí i afáwọn akọ̀ dáadáa wọ́n ti sẹ́rí áyà yìí tọ́lọ́ ní fáakọ̀ àánú wá fà mójú kò fún ọ bó ti wá tún lọ nínú pẹ̀lú wọn ní mọ̀nsúkọ̀ áyà yẹn àti pààrẹ kùránù yóò ti lá ìlàkẹ́yàmí sáà alùpàdé dákẹ́ níjọ́ gbé dàlù kẹ́yàmọ̀ ní ṣùgbọ́n ní lòómà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba pé agbára ti dé àyàfi tágbára ọba tó ti dé lókun lálọ́ agbára ti dé sílẹ̀ nẹ́bí báyìí ìjọba ti fìdí múlẹ̀ àwọn mùsùlùmí ní ẹ̀sìn yé wọn wọ́n sì rẹ́dì láti ṣe tọ́lọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ní kọ̀ọ̀tì ló lẹ́dínlá torí bẹ́ẹ̀ ẹ bá jà àwọn tí wọn nígbàgbọ́ sọlọ́wọ́ àtọ́jọ́ kẹyìn tí aya yẹn lọ padà palẹ̀ yìí rẹ ọ̀rọ̀ mójúkú òfin wọn kọ́kọ́ lónímọ̀ kankan òsì ń bẹ̀ mọ́ ẹ bá wọn jà nínú ọba ti gbà tọ́lọ́hùn ìyẹn láàyè tó ti pé àwọn mùsùlùmí ní ń darí o ẹgbẹ́ ilẹ̀ alọ́ kó gbogbo ẹ bá wọn jà bá wọn jà ògbà ni wọn sọ ọbẹ̀ ìwò kó sàkẹ́ ń bẹ ní ìkúlẹ̀ ọbẹ̀ gbókùtà yẹn kó bẹ mí rẹ o tọ́ba padà di wàhálà ọ̀ ni o sọ̀rọ̀ pé àwọn aláṣẹ ọ̀dọ́ yẹn àwọn ọmọ pé ń bọ̀gì bọ̀gọ́ tó dúró wọn níbi ìka wọn. èèyàn bá tẹ̀ dìde níbi ìdí òsà níbi kókó bíi bẹ́ẹ̀ ìkájẹ́ ọ̀tẹ̀ yẹn làwọn níbi ti wọn. tọ̀dọ̀ bá lọ gbé òkúta tí wọ́n bá gbọ́ ọmú ó lè jẹ́ tí wọ́n yẹ̀ tẹ̀ ọ̀gẹ̀ mùsùlùmí gẹ̀ ni ìfẹ́ kó gbogbo tí gidi. ìwọ́n lọ gbókúta ẹ tó ti ń ṣèjọba tó ti pa ní alágbèsọ ẹ lọ gbé ẹ lọ gbé òkúta kó bẹ ẹ irú eléyàn ni o so irú ẹ náà ni irú áyà yìí ife ẹ bájà àwọn tí wọn nígbàgbọ́ sọlọ́n tí wọn sì bọ́jọ́ gbẹ̀yìn tí wọn gbà gbọ́ ọlọ́run wa tún sọ fún wa á parí rẹ̀ délẹ̀ misakun nasara wà ní siyanuhum lahu wọ́n tẹ́ ní ìyá tó hù alùkáwà ní àwọn kiri yóò tó ẹ bá wọn náà gbàgbé ẹ wọn jìnà sí ọlọ́run ní wàbí náà lẹ́bí náà kọ́lù iná náà sọ̀rọ̀. ونذو حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء أطرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون الله ní kí n máa sọ àwọn ojú làkọ́kọ́ àwọn onísìlà méjèèjì yẹn máa ní tí wọ́n ti kásá kásálù káwà ní ọ̀sọ̀rọ̀ ànádọ́mí ọlọ́run ló tún ọ̀tà àwọn ojú lásán yẹn àwọn ọdún kan bá wú méjìlá kánàdì musa gbàlù káwà ní lọ́wọ́ wọn nígbà tó fẹ́ lọ bá wọn jà bá bírajà wọn ọ̀tẹ̀ lálùkáwà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan yóò àwọn ní àmà ṣe bẹ́ẹ̀ oúnjẹ àǹbá làwọn náà àmà tó máa sọ bẹ́ẹ̀ àwọn lọ́mọ ń bí báyìí tọ́wọ́ ni ọ̀rẹ́ rẹ̀ ni ah mi máa ń sọ àmọ́ náà kí ló mọ̀ sí jàmọ́ náà olórí àìsàn àyẹ̀mọ́ náà rẹ̀ òun ni àìsí lọ́hùn náà. ومن الذين قالوا إنا نصارى قصوا لما وين يعني دون نصارى أواقريو على دليا النبي عيسى أواقريو أخذنا ميثاقهم قال الله قال قال دون ينيف من الذين دعوا لأنفسهم أسعد عياو لأواقريو ẹni pé àwọn àfáwọn máa ń sọ pé wọ́n tẹ̀ áwí ìmọ̀ àpapẹ̀ mọ́ra nǹkan mọ́lámùsùkọ̀ wímúrò ìbẹ́yìn náà tá a bá ti rí àwíjàre àlàyé kan tí ó bá ti àpèmọ́ra yẹn yóò di àṣàbò àdìyà àwọn ènìyàn alápèmọ́ra ni bẹ́ẹ̀ni kẹ́ bá ní sálábí lò kó alágídá kó alẹ́sìn èkéyìí lẹ́yìn sàbí sálábí wà innama huwa jẹ̀ẹ́ alápèmọ́ra lásán lásán ni àfẹnujẹ́ nke sálábí làwà ebi náà lọ mọ̀ rúkè ọ̀rẹ́ wa wọ́n lé òpèrò òdẹ̀ rírun. èyí ni sálábí lò ìwà ló burú yìí wọ́n gbé tó bá fẹ́ jẹ sálábí nìyí yóò jẹ sálábí yàní àkídẹ́tẹ̀ ni wà ìbádatan wọ́n sì lè jà ó ti di ìdí àáwò nìyẹn ìpàpẹ mọ́ra lásán ìwẹ́ ló burú orí àwọn bá lò dáadáa ọ̀rọ̀ àdàlùgbò bá jàmá balabala gbogbo ẹ̀ jákujáku àníwá sálàfì àzàlẹ́ ìsàdì sálàfì ìnáwó wa yẹ́dẹ̀ ẹ̀ ọlọ́run bá wá sí àwọn ènìyàn yìí tí àwọn tí wọ́n sọ pé nẹ́ẹ̀nẹ̀ sọ̀rọ̀ fẹ̀ kọ́ lówó gbà pé nẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ̀ ni wọ́n. pé pé wọ́n ń pàtẹ mọ́ra pé làwọn àwọn ń tẹ̀lé anẹ́bì ẹ̀yíṣà àtàwọn kiri yóò wọ̀nyí sọmọlẹ́yìn anẹ́bì musa èké ni anẹ́bì ẹ̀yíṣà èké ni wọ́n adéyàwó ni wọ́n wọ́n rí bẹ́ẹ̀ ọlọ́run ní àkàndá agbàlùkà ni lọ́dọ̀ wọn lórí pé kí wọ́n tẹ̀lé anẹ́bì ẹ̀yíṣà kí wọ́n fún kí wọ́n wọ́n gba lùkáwà ní bẹ́ẹ̀ wọ́n tu báwọn aṣáájú wọn Yẹhudi ṣe ṣe káàlà fúlímọ̀ wà sí kọ̀ gbogbo àdéhùn yìí wọ́n ya pa rẹ̀ wọ́n tu balẹ̀ ọlọ́run sọ pé fàdásù hazọ ní máa tó kírun bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀wá rí ìpín táàrin wọn létí ẹ̀ wọ́n gba wá sí nípa rẹ̀ wọ́n pa á sí wọn lọ ọlọ́run ní nípasẹ̀ bẹ́ẹ̀ awájú sí wọn láàrin àlẹ́ àdáwátà ọ̀tá wà lébàgòtọ́ àti ìkórira ìlàyà omi ìlkèyàmọ̀ títí díjọ́ gbé ìlkèyàmọ̀ àtàwọn kiri yóò ti ṣe ayérayé wọn ní nífẹ̀ẹ́ ara wọn tí làwọn mùsùlùmí mà dà ẹni táwọn ó òun ló ní bíbí à àti abẹ́bọ̀ mẹ́sì nítorí wà á ti kọ́ nípa àwọn tó ń pè ní àlùwẹ̀lẹ́ wẹ́lbẹ̀rọ̀ sáláàdì fẹ́yẹ́yẹ́ àwọn náà ní àlùmínú náà lè kó lásù àwọn mùmíní pọ́nbélé tí ò ṣe dàrúdàpọ̀ ọ̀sà kìídà ọ̀sọ̀ ìbáadà ọ̀sọ̀ sùlùkù wálé àkàlákù dúró ilé àgbà tiẹ̀ tó ẹ wá rí ẹ kejì tó fi bá àdí àdí ẹ̀ nílẹ̀ kẹ̀ bí tí ò kọ́ pẹ́ẹ́ òun ni àwọn kèfèrí mùsùlùkù rẹ̀ àdìgbà tí àtọ̀ rárá mọ kọjú àti ẹni fẹ́ rí àdìláìkẹ̀ ẹ wá lè sọ ipá fẹ́ díẹ̀ akọ̀tì ẹ̀ díẹ̀ òun ló ní dàrú dàpọ̀ òun kún fẹ́ síríkù o ṣùgbọ́n balabàlá tún kún ìjọsìn rẹ̀ ti ń ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á fún nífẹ̀ẹ́ ìjọsìn yẹn á fún ní kò lè ra balabàlá ń bá kì yẹn ẹ wá ara kan rí ọ̀tọ̀ ara wọn ni wọ́n máa bára wọn sí i ẹ máa rí ayọ̀ ní o ẹ̀kú ni nínú ìlànà kiri ọ̀la ẹ̀sìn gbogbo eléyà láéláé abadan dẹ ìmọ̀lúwà sármàdánùwà abadan ò lè rí ayọ̀ ní kọ́wá gbọ́dẹ̀ sọ sí ẹ̀kú ni kò ṣeé ṣe bẹ́ẹ̀ kódà lọ́dọ̀ wọn nígbà táwọn kan bá sọ pé ànsọ́rù lè sọ́ọ̀mù làwọn àbí wọ́n ní ànsọ́rù dínì làwọn ni ṣé wọ́n bá ń sọ kọjú kéésì sọ̀sẹ̀ bọ́ ní lèmọ́mù bẹ́ẹ̀ mọ́tò lẹ́yìn ẹ̀ ni kò sí wàhálà ṣùgbọ́n orí eléyìí sí lọ́dọ̀ àwọn ọkùnrin yó ọlọ́wọ́ bá ló ṣe bẹ́ẹ̀ fún àgọ́rin mẹ́rin ọmọlẹ́ àdáwà sábàlùbàgídọ́ ayélujára ọlọ́run ní ajú sí wọn láàrin ọ̀tá títí ayérayé títí ọlọ́run á tún wá padà fún wọn nírò eléyìí jẹ́ ìhalẹ̀ mọ́ àti ìlérí ìyàtọ̀ lágbára fáwọn ọkùnrin yóò nípa ohun tí wọ́n gùn lé nínú máa parọ́ mọ́ lọ́hùn ìparọ́ tó ti sí ọlọ́run ọba àti ohun tí wọ́n gbàgbé ohun tí wọ́n lọ fi ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ga jù lọ wọ́n lọ́lọ́run níyàwó ìjẹ́ta níyàwó ọlọ́run wọn ní mọ́ríàmù ni wọ́n lọ́lọ́run ọba bímọ ìjẹ́ta lọ́mọ ọlọ́run ọlànà ẹ̀rí ayé sáà ni ọlọ́run ọba sì gajẹ́ lọ ọlọ́run máa padà fún wọn nírò bímọ kànú yẹsùnà ìwọ tí wọn ṣe níṣẹ́ lẹ́yìn tọ́lá ọba dẹ̀ ti sọ yìí pé àà lẹ́mi yẹ́ lè di lóhùn ọlọ́run lọ́wọ́ òbí mọ́ ọlọ́run yìí ò lájú bẹ́ẹ̀ sì ni wọ́n bí wọn ṣẹ́ ni wọ́n lè fi jọ ọlọ́run سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا Sounds Thank you. Àbí ah, wọ́n ah, ẹ ẹ má ká pa méjèèjì fọmọra wọn ẹ lè máa di pé ìṣẹ̀lẹ̀ bíkúrú màrúnà àti kàdúgbò wa kò ti di kan ní jùmọ rẹ eléyẹ arákùnrin kan lọ wa sallam à ń sọsọ láwá pé ètò islam ò ṣe o tọ́ba ṣe kó lè yin àwọn àfa tí wọ́n wá sí lẹ́jìtì isele ní ọ̀rọ̀ bó ti yé sí wọn wá sí nàìjíríà bọ́yá tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ ó súnmọ́ káwọn ènìyàn sọ̀rọ̀ yìí àwọn yẹn wá dé síbẹ̀ ni wọ́n padà ṣe jàmbá ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ sọ ìyẹn ti ìṣẹ̀lẹ̀ bídúró màrúnà lóòótọ́ oríṣi ìṣẹ̀lẹ̀ méjì ni kò jìnà síra wọn ọ̀kẹ́ ń bẹ bẹ́ẹ̀ ọ̀kẹ́ sì ń bẹ tó ti pa àwọn yẹn wọn fi islam yẹn táwọn sọ̀sọ́ láǹsọ̀ pé kí wọ́n tẹ̀lé wọn lọ sí wọn fi pa wọn ìṣẹ̀lẹ̀ méjì ẹ̀ wá ní ti tàwọn bá ní nàìjíríà wọ́n láàyè tí wọ́n kẹ̀dí mú. sẹ́mọ̀ bí irú Ìlọrin sì ẹni pé bìkan bẹ tó ṣe pé bẹ́ẹ̀ lèyàn ti rí àwọn gọ́fìnà Lawali ìdí àpẹ ẹtikẹ́tì bẹ́ẹ̀ kẹ́ la ìyẹn ti rí nípa àwọn ọba lónìí ní ìròyìn ibẹ̀ yẹn làwọn sọ̀sálà ti ṣe hásùrù fún ọkọ̀ sáwọn mùsùlùmí ń òun ló ti rọrùn kó tó padà díkàlù sọ̀sálà padà lé wọn bóde yẹnyẹn Allahu a'lam. náà àìrọ̀ ah, nítorí pé àtẹwàbù wà lè kọ́ bù wá sọ̀tọ́ ní fáwọn olùmọ̀sílá kákó rẹ̀ pé ẹni ọba mọ̀ nǹkan ọgbà sùúrù sọ́dà tó ọmọ yóò fi lè gbìyànjú láti mọ kìnìyàn látara bẹ́ẹ̀ ìmọ̀ padà dúró sí ní ara èyí ọ̀pápọ̀ mọ́ báàbù ìyẹn ti ìṣẹ̀lẹ̀ ti Nu'man bin Bashir yẹn. Nu'man bin Bashir òun ni irú hadith eré yẹn kan sọ pé yẹn kan wò fóun fẹ́ sẹ́kù lásán. mọ̀rọ̀ bọ́ gbé sí. kájà ní Imam Ahmed rahimahullah wọn ti kọ́ alẹ́ kan pa rẹ̀ pé obìnrin ọ̀yàtọ̀ sí tọkùnrin. ká máa bọ́kùnrin méjì ká sì bọ́kùnrin ní àbí kákóbìnrin ní ẹ̀yọ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n ni wọ́n ìyẹn mùjáwádùú wáìn tó ní kéèyàn pé wà lùkáwà nìyẹn kéèyàn fi má dán parọ́ irú ẹni tí ọmọ náà wọn ní o ti lè ṣe kíni a lè múra ìyẹn kẹ́ lè ṣe tà sí ìṣòwò náà kéèyàn kẹ́ fún ní kí kíni kéèyàn rí ní kílẹ̀ báyìí gbọ́fọ́ nílá ni bá fọ́ nítorí ipò orí kíní yẹn kàní ọlọ́wọ́ àìlà. Now, our level is, ṣé ẹni tó ti ní ápùlù kò pé ṣàyò ọ̀fẹ́ ṣe tó ti ṣe lẹ́gbọ̀nrin tó ti ṣe lẹ́gbọ̀nrin àti ọ̀fẹ́lẹ̀ bá ṣe lẹ́gbọ̀nrin tó ṣe wọ́n já pípọ́ ní èròǹgbà pé òun fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n gbọ́ padà rí ilẹ̀ mi rẹ̀ ọ gba ẹni tó rí yàn irú ẹni bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ nípa pé ó lè lọ sí nẹ́sọ̀rù rẹ̀ ó wò ọlọ́wà rẹ̀. wàhálà sálàǹtì lọ́wọ́ káàkiri àmì Ah. Eh, eh, avanza. Eh yóò lù yẹn. ẹ̀rí ìtọ́ba ti yá wípé yóò lù yẹn àti wípé yóò sọ fún sálámọ̀ yẹn tàbí kéèyàn máa sa jẹ́jẹ́ tàbí kéèyàn ti sùn àti ọwọ́ àpẹ̀lú àwọn èèyàn tí wọ́n fọ̀ ní ọ̀sán pé sálámù àlékún gbogbo yìí. mo rọ̀ bọ́ sí bẹ́ẹ̀ tọ́wọ́ sí bóun nìkan tí ẹ̀ bá wọ ìgbé olùsùn lọ́jọ́ ọ̀bá nílùú

ìjà léyìí a máa ń rí bẹ̀rẹ̀ rẹ̀ ní àmọ́ bí tó máa parí. àìrọ ọ̀sádìsì àdìsì tó wà òun ni pé bí yẹn bá sọ àlùwàlá dáadáa. tó ti ń sìn tó ń tọ̀ wá múrun rákà méjì wá tó tí ó sì sàn kankan lẹ́mìí ọlọ́run máa forí jì àwọn ẹ̀sán tó ṣe ṣáájú èyí tó wà ní oṣù mọ́ yóò gbà sọ ààrọ. Thank you. ọjẹ karọ òun ó pe ni torí lọ́ba gbọ̀dá tó bá lérò parọ́ padà tí ọba padà mọ́ lọ. ẹni. wọ́n ní ẹ̀hẹ́ sọ ẹ̀yẹ ńlá ni òun jẹ ọlọ́wọ́ sànù rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn fi rí pé ìkíláàsù lágbára gan. bí ìyẹn ti sẹ́ wọ́n lè di rìyà kéèyàn pàṣẹ sí ọdún lè dèrè ìbò ti jáde pé wọ́n nìkan náà ló lè ṣiṣẹ́ yẹn ó ti gbà wọn àgbẹ̀ pé tani ó sì kiri ìtọ́fẹ́ kí wọ́n dà pọ̀ ẹ̀ èyí ó ṣe náà èyí ti gbọ́dọ̀ sọ́ra gan. à irọ́ irọ́ òde bẹ́ẹ̀ kéèyàn ó kírun bá nìkan sọ́la ṣe máa ń kírun náà.